الكريم ولا لا إله إلا الله العيتي جبهم بلان سعيفوا nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa pé sí ẹ̀ lè máa wánà lọ́wọ́ ẹ̀dá lórí nípa ọlọ́nà kan ló lè ṣe bí sí ẹ̀ lọ bí sàárè ṣéwù kan ọmọ wá kí ṣe yẹn rùn lọ́wọ́ almudad ní àbísínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ naam ṣàgbé page 94 ni àkáńsílà ìfún wa lọ́wọ́ bá kíyàn gbọ́dọ̀ bú nǹkan fún nǹkan ní àṣẹ ọ̀pọ̀lọ́wọ́ bá nìkan ó ní àmàlà ayó alhadir alqadir fala bas kíyàn lè báyìí tó wà láàyè tó aláàbàdà wọ́nà lọ́wọ́ ìfẹ́ tàbí àwọn ọkọ̀ lèwẹ́ ní tó wà láàyè títí bá rọ tó rẹ̀ tó lè bá sọ̀rọ̀ títí lágbàtí sí nǹkan ẹkọ́ ní àwọn ẹ̀mí lọ́wọ́ ẹ̀yà mi lówó àbí báyìí kò ní kò sábò rẹ̀ an yẹ kó na àháka ọkọ̀rọ̀ ìdẹ̀k àwọn sì dé ìrànlọ́wọ́ náà ni fún yẹ̀kọ́ yẹ́ lówó ìrànlọ́wọ́ náà lọ́wọ́ àwọ́ ní kádà àbí adákùnrin sí gaba yìí gùn mi àbí ayá nínú gaba yìí sọ́là àbà àfẹ́lẹ́ kò sí aburú mẹ́ owó ayé ni yẹ́sùn máa kọ́ dáàmù alàyè ní kí ń gbọ́rọ̀ fún sọ alàyè ní kí ń gbọ́rọ̀ fún sọ àwọn bẹ̀rẹ̀ àti fóònù ní fóònù rẹ̀ ẹgbẹ́ta ẹgbùn ní ìbáyì ìgbà sẹ́gbẹ̀ iye báyì sínú àkáǹtì ní ọmọ ìrìn àjọ àlèkì ọbí bára kàbí pẹ̀lú telegram ọbí tẹ́lẹ̀sì àbí pẹ̀lú tẹ́lẹ̀sì ọbí makọ́pàtì àbí pẹ̀lú àwọn mẹ́sẹ́gìs ìkọ́kùlùbù mi ní oṣù owó àkáǹtì ọ gbìyànjú kalọ́ọ̀rẹ̀ tó ń tọ́ sí lágbára àti yìnká ẹlẹ́kùn aburú ń dẹ̀kẹ́ wà mọ́ فلا باس يقول هذا ليس من العبادات ليس انه عبادة بل هذه امور عادية حسية ليس في العدن معاملا كيرا فيه بكيلة ما قانع كنت بدو عن تسليها سعري يعني باي شو باي وان تسليها وقالوا بسعريها اليه يقولوا بي سعري ممامي غير ذلك اما كم دليل بقى ولا كنت بدكم نسي kí wọ́n lábẹ́ kí wọ́n lọ sójú orí wọ́n náà lọ sójú orí àbúrò àwọn àbó jó orí ìyá àwọn wọ́n lọ sí búra gbogbo lè ẹ̀bọ̀ ní ṣírìkì ní ṣírìkì àkùbọ̀ yìí ó ti yé wa àbúkọ̀ lè wá ráyẹ̀ pé màmá mi nǹkan ìyá ń jẹ mí lóbi sáré nà mẹ́ẹ̀ ìmọ̀ ìyá ń jẹ mí òkú abí amí sùn mọ́sùn ìyá mi ìyá ti wá lórí ẹgbẹ́ ìsùn láyé nígbà lókè àmọ̀ èèyàn ọ̀bẹ̀ kópa yẹn sàdúrà ni àdúrà ló lọ ọkọ̀ ń وكان الصحابة يطلبون النبي صلى الله عليه وسلم في آياته صلى الله عليه وسلم àwọn asàbẹ̀ yóò máa bẹ̀rẹ̀ ìtọ́lọ́wà níbi tí wọ́n wà láyé wọ́n wà láyé àwọn asàbẹ̀ ọ̀lọ́ síbẹ̀ ọ̀pẹ̀ àlẹ́yà níbi ìjọba yìí láìka fún wa níbi ojú ọ̀rọ̀ bá bẹ́ẹ̀ wà kọ́nà ọ̀rọ̀ jù fún wa ànábì ń ṣe kúndé lójoojúmọ́ ọjọ́ kan sábẹ́ kan àwọn sàbí jẹ́ kó wà ní oko ní tó ń dákò wọ́n yá Rasulullah ọ̀nà àwọn nǹkan ògùnmá ojú ọ̀rọ̀ ọgbọ̀n ti gbé mẹ́lá lárik tàbí nà bá wà lọ́lọ́lọ́lọ́ba ilé òjò yẹn wá bẹ̀rẹ̀ sí rọ̀ kò dá máa títí di ọ̀sẹ̀ kejì kúmọ́ àtọ̀sán àtòrò òjò bẹ̀rẹ̀ sí rọ̀ títí di the next Friday sáyẹn bá ti wà lópin yára sọ òjò ti pọ̀ ọbẹ̀ máa wọlé òjò ti pọ̀ ọbẹ̀ máa wọlé alábìyàn alábìyàn náà ọlọ́wọ́ bàbá àrọ̀ fẹ́ súnmọ́ òkú lọ́hùn bá àrọ̀ síbi àwọn òkú lọ́hùn ọlọ́wọ́ bàbá ó tó jáde yóò kọ̀ọ̀kan dálẹ̀ ní òun ni kò sí òjò náà ó di ẹwà eléyìí ni الصديق صلى الله عليه وسلم كما صحابه رضي الله عنهم طلعوا لو لو ان كان بلاوا اما من سبب تكون موضوع قال يا رب تسمع ودوما تسمع دي في هنا قال النبي صلى الله عليه بريكسي قال سمعت الله رسول الله في من بر عليه السلام جبران بن راودة ما بين بيتي ومنبري راودة من رياض الجنة يعني كباريني àti láàrin ilé mi afọ́ni wọ́n bẹ́yìn àbí ilé rẹ̀ níbọ̀ nígbà isi sí sí inú yàrá tí náà sùn yàrá tí ìdá Aisha radiyallahu anha ẹni tó wà láàyè tó hadir ó ní ìmọ̀ mi yẹyẹ yìí ẹni tó wà láàyè tó yẹ abbas tó yẹ kó ń kó ànábì muhammad sallam ni abbas ó ní ìwà láàyè òun lamọ́ sọ fún abúlé ọba wọn náà bá abẹ lọ umar bin khattab ní ó ní yẹ wa wallahu ta'ala كان الصحابة يقولون من النبي صلى الله عليه وسلم في آياته صلى وسلم يطلبون منه أن يشفع لهم ما يقوم بينهم ويعينهم على كذا فلا بعثت بهذا في آياته صلى الله عليه وسلم يكسبرون به ولا ولكن بعد الوفاة لا يسأل هو عن يقوم بلوره ولا غيره من منا بعد الوفاة لما يقول النبي نفسه عمر يعني أعرف فيه قد يوعى ولو مسافر أيها الله wọ́n ti ń yàwó ẹ̀ ní ìsìn níjọ sí ta sọ bẹ́ẹ̀ kàdúnà ẹ̀fẹ́ mi fẹ́ já ee wọ́n ní ọmọ fẹ́ láti nẹ́bi tọrọ tọrọ bí bá rẹ̀ láti tọrọ ní kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀rọ lọ́dún ó di yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí náà. وهكذا يوم القيامة حين يبعث الله يسأل الناس يوم القيامة يشفع لهم جانان يعني نبي محمد صلى الله عليه وسلم يوم القيامة نحن بابد بدي هو يتمى بلوه بكم الشكل الله بقوم كل شنوة فما بعث إليكم لأنه حي حاضر بين أيديهم الأول لا يؤسب ولا عنوة يستغاث به وهو أقلهم بالجرافون قوة النبي صلى الله عليه وسلم بعد لو بقوم بمراي كرو مراج من القيامة ولا ما جاري من عندنا لا لنا تجد فوق علي طبعا قالوا في القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس الفراش المبثوث قالوا لي القارعة يروت يوم القيامة يروت أي رسم ما جاء ولسم فايا كي كي كي ìmọ̀ kanáà ni malkọ́rì àkíní ń jẹ́ báyìí wọ́n máa adára ka malkọ́rì kí ló fi yí ẹ ìtẹ́kẹ́ alkọ́rì à tí ó mọ̀ yakunu nasu alfarashin mabufu wọ́n mọ̀ lọ tún ó nínú àwọn tó ní sí wàhálà ìjọ náà náà ni ẹni tó gbé lọ́dọ̀ pẹ̀lú Islam tí ó sì rí gbé ní gbogbo ó di wà nínú àwọn aṣáàbò kíní mẹ́ṣà áfẹ́ ìtìlẹ̀tì bọ̀ ó tó lù gbígbé ayé rẹ̀ ṣáàbò ṣe lójú ọ̀dọ́ rẹ̀ ó yẹ máa lè ṣe irun bí irun àwọn tí àwọn táwọn tí wọ́n ṣe lọ bọ̀ wọ́n ti kọ́ ọ̀dìkà fún mi nú ọ̀ràn wọ́n ti àwọn ọmọ àwọn ọkọ̀ wájú fún wa ní gbogbo ẹgbẹ́ ìmọ̀sí ẹ máa sí àwọn sọ̀rọ̀ wa ẹ máa sí àwọn anire mọ́ ìlàzálì ó bí wa ṣe wá dìde báyìí pẹ̀lú ẹ̀sìn ìgbàgbọ́ ìgbàgbọ́ lẹ́sìn kí ẹ̀sìn àti arúgbó wa òǹtọ̀ ti jẹ ọlọ́run tá wà ní àwọn tí wọ́n jẹ ọlọ́ọ̀bà ìdí kára fi rí pẹ́ ilé ọmọ ẹ̀kọ́ pé máa ṣe ìrẹ́jì kàkiri ìrẹ́jì ẹ̀mọ fún lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀sìn níwọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀mọ jó ọmọ ẹ̀mọ ẹ̀kọ́ wá gbà yà á dúró ẹ̀mọ ẹ̀kọ́ wá gbé èyí ní chance àti wà lábẹ́ gbòògùn yọ́nà obìnrin tí wọ́n tún chance yẹn ni ṣáàb ọ̀dọ́ lẹ́ṣẹ̀ àfẹ́ ìbára ti wà kó dìde rẹ̀ inú ẹ̀sìn níbi dìde lórí ọlọ́run jù kó mọ̀ wá pẹ̀lú ẹ̀sìn dáadáa ọlọ́run sàánú wa láti ẹ̀rù kìyàmà náà ah, nígbà kan àti ọkàn lójú ń gbà kan ó ti yẹ yín kó kiri nìyẹn láàrín bọ́yá ọlọ́ọ̀bà kó fẹ́ àdàmọ́ kí wọ́n máa tẹ̀lé gbìyànjú ọlọ́ọ̀bà kí láwọn ilọ̀ jàre نعم وعاقب يوم القيامة حين يبعث الله يسأله الناس يوم القيامة ليشفع لعنهم بالقواس فلا بعث لذلك لأنه حي حاب بنا يدعو ولا يسبب به wọn ayé tó dúró láwọ àbúrò dúró nǹkan fún anábì sílẹ̀ pé adúlẹ̀ yẹlé anábì pé anábì lábẹ́ yẹlé fún ara kò sí wọn ayé tó dúró láwọ àbúrò wọn láàánú yóò dúró láwọ àbúrò jẹ́ dúró anábì anábì tí kaba balẹ̀ ṣe bá ti kaba yìí ara kò kò bọ̀ sí bala huwa mina mina wa bala hada mina shirk tí bí ẹlòmíì náà kí ẹlòmíì ti sílà bí ìdìr kí ẹlòmíì ti sàárè ìdìr àti ọwọ́ bá bí ìdìr àwọn ẹgbẹ́ àwùjọ àwọn nù àbúrò ẹlọ́ba nù àwọn musa àbábẹ́bí musa àwọn isa báwọn ẹgbẹ́ àwọn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ gbogbo ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àti jésù jésù jésù àwọn isa àti isa láyẹ̀dẹ̀ òun ma allah agbẹ̀rẹ̀ kúrò lọ́ba lọ́yẹ̀ sàgáfó bíhìm agbẹ̀rẹ̀ wákùnkùn àkó fún wa ó ní ọ̀là yóò lọ́rọ̀ lọ́wọ́ agbẹ̀rẹ̀ jẹ́jẹ́ fún wa ولا يشبه له عبر منك فما وهكذا بدوي أتي بدوينا وهكذا أسين أتي أسين وهكذا زينب أتي زينب والنفيسة أتي النفيسة هو ولي ابن الله وغير من من ممن يبدو مجهلا كما بيه مجهلا إنك ثم تصفه وهكذا الشيخ عبد القادري أتي الشيخ عبد القادري

sha'awanu korona o shabin kodiri ba ka kasu korona ko kuma lau a rawo kodewa kama annau la ya juzu an yaja a asnam alladhi yabudu al-jahala bi su yakbi àwọn sa o suni boni so boni kan kan yin جنو او كواكب بما يروا او اشجار أو أحجار كتا كل هذا لا يجوز بذلك بأمو فالعبادة أن جسر كل الله وحده طلبا كسسوني سبحانه وتعالى يقول سبحانه وتعالى قل الله كان سبحانه وتعالى وقضى ربك أن لا تعبدوا إلا إياه قال يقول في كان قضى وانتبين داون وانتبين أعبر الجسر في المئة فالله سبحانه وتعالى ويقول سبحانه رزق إياك نعبد وإياك نستعين أنا أباو إذن كلام ما جرفهم ولا أباو إذن كلام ما جسفهم إذن كلام ما وانا لوري وقال تعالى وعلى المساجد لله فلا تدعوا مع الله أحدا يقول عبد الله ولا تدعوا من دون الله ما لا ينفق ولا يضرك بكل فإن فعلت فإنك إذا من الظالمين أي من المشركين يعني مشركين وجدنا وشبنه والآيات في هذا معنى كثيرة آيات عليك روح فيقول النبي صلى الله عليه وسلم رجل ما يقول من مات ẹni tí bá kú kòwò yẹ́dù oòlì lílá ìbídẹ̀n tí wọ́n ti gbogbo pẹ̀lú ọlọ́wọ́ bá ó di dákàlẹ̀ náà ọmọ náà ẹni tí bá kú tí wọ́n ti gbogbo lẹ́yìn ọlọ́ba dákàlẹ̀ náà ọmọ ní ìlọ́gbé wọ̀ná o ó ti wọ̀ná ó ti wọlé ọlọ́kùnà ọmọsàlọ́rọ̀ náà lọ́wọ́ وكما أن تدعي كان دائما سنبرا بي الله ونيان كلين الله بعد يعني يدعو ميتا أنقي أكوك أو سلما أبي أسعك أو شجرا أبيك أو حجرا أبيك ساك مع الله في الله ويقول أجسني أو يبيكم نرايو أجسني يبيكم نرايو أو مدد مدد عملتوا على فيه عليكم عليكم وبيكم وعسكم مي كي يعني يسرون دع mọ́tà òṣèlú ọdún kọ́ ọgbọ̀n islam wọ́n kọ́ bọ́dọ̀ gbọ́dọ̀ nínú ọ̀yà kan bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ kan tọ́wọ́ àwọn olùdíje kò ní kọ́ sọ ìyá àti sọ̀rọ̀ gbà ẹ̀sẹ̀ àánú mi ò mẹ́rin àdáàrí ẹnì kan mọ́lẹ́kọ́ ìṣẹ́wà mọ́lẹ́ tí ń ṣèwà àzì àwọn ìyá kan jókòó báyìí ẹ̀sẹ̀ ìyá mi àwọn nù ìyá lọ́rọ̀ sọ ẹ̀sẹ̀ ní ṣe ìbọ̀ ṣe ń lákùn

الشيخ من الواح ها يكون ابن الكلام الشيخ العفقر اكي الشيخ يكون ابن الكلام جزي كان يشبه انت تكون ابو الكلام ولا ما تبعه شبه الشيخ léyìn ọ̀yẹ̀yẹ̀ kó nù agbo islam àmá òun ní gbaládá tó ń ṣe sí dáríbi sí bí ọ̀pọ̀ fẹ́ ẹ̀jẹ́ ṣẹ́rọ̀ kàfí eléyìn pamá àwọn ẹrú ọlọ́run wọn dáàmà àwọn tó wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ ní wọn dáàmà púpọ̀ pé ọkùnrin ọkùnrin ọlọ́run àti lágbájá ara ọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ ọkùnrin lágbájá fáìn pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ ọkùnrin ọlọ́run wọ́n kọ́ ikọ́ lọ́wọ́ àti lápájá ara ọ̀ ìsàmù ó di yíwa ọlọ́mú tààfàrà yíwa lọ́ọ̀bà tí ẹ bá fún wa pé rábìráṣẹ́ ní bèrè pé lọ́yìn àní ikọ́ ọpọlọ pé ọlọ́run àti lápájá ipé ṣíkà fọ́sílìm àrí Umar bin Khattab radiyallahu anhu nígbà tó ti lájọ́ fún kìlẹ̀kẹ́ tó ti dìná ikọ́ wọn lè sọ lókùpa sílùmọ̀ pé ah, ah, Umar ẹ̀yà lè ṣe dàn tẹ́wàá rí báyẹn láàní kó bímọ náà tí mo yẹn bá dẹ̀gbà gbà tó jẹun wọ́n á sẹ̀ bá ọmọ ẹ̀ lọ́wọ́ wọ́n á fi kò wá àmọ́ lórí wọn ní kọ́lù sọlọ́pù pẹ̀lú oyún rẹ̀ wọ́n ní wọ́n ṣe agbábọ́bìnrin yẹn sẹ̀ sóyún rẹ̀ náà sẹ̀ tẹ̀ jíjẹ́ tó máa dì náà ni wọ́n dára ó ṣe ọmọ ni ah ọmọ ni

ọ̀gá àgbà lọ́hùn amir mòmìnì ó sọ pé láwùlà aliyu alákàlẹ̀ umar ìṣòlẹ̀ ẹ̀fún ṣé wà bìrà fẹ́ mú bí lọ́wọ́ yóò ó ní kí ẹ bá sọ pé ọlọ́run àti aliyu ó ń tí èdè àsìkò pé àlúyù ó pè àlúyù direct kò kọ́kọ́ mọ́ ọlọ́run difference ẹ̀ nìyí ó di láwùlà àlúyù wàhálà kọ́mọ̀ tí èdè àsọlá àlúyù tó ń lè tí èdè àsọpọ̀ pé ọlọ́run àti àlúyù ni ha mistake kọ́nà sọ pé tí àsìkò ọdíyẹwà wọláwò tí ààlà ààlà àwọn gbọ́nà rẹ̀ lẹ́kà ọjọ́ra wọn èyí èfi bọ́ sínú ẹbọ ọ̀tọ̀ sí èfi gbọ́nà ẹgbẹ̀ ọ̀tọ̀ ọdíyẹwà wọláwò tí ààlà ààlà náà mọ́sí àfáà yìí àfáà ni فكل هذا من الشرك أكبر وكل وكله مما نهى الله عنه ورسوله قل لي الله كفوا نبي كفوا وكله وخلقوا من اتخاذ اندادا منها عنه يقول لي كما كان يمر بالولوبة القصوانية فيجب على على العلم والسيورين يقول الله مفهمة وانا طلبة العلم حواتها واما باي وما فاوى عصرين لي حواتها واما نا يجب على العلم والسيورين يقول الله مفهمة وانا طلبة العلم حواتها واما باي وعلى كل من عنده بسيط أن يعلم الناس يعلم الناس أن يعذرهم من هذا الشرك عشان تبقى ميمين ما هو ما ما تقول التعليم ما تقول الله كيف قولي بسيرة عن كيف قولي كيف ما هو يمكن كان ويك بسير يا مو كان ويك بامو قولي ويعذرهم من من هذا الشرك لكل مثل يقول مثل يكتب مثل عشان مثل يقول يقول وكل مكان بقواي وكل زمان بقواتكو هذا واجب المسلمين واجب المسلمين إذا يرى أبو مسلمين لقول النبي صلى الله عليه وسلم عندما يقول الدين النسيها إيش إمراني wọ́n lè fún ní kílẹ̀ jàre ẹbí ẹni gbogbo nǹkan tí ní máa ń lágbára sí ilẹ̀ àbídìjà ó di àkìsí àbẹ̀ tó wà wọ́n sọ fi ẹ̀ òsì sílẹ̀ ó di قيل لمن يا رسول الله قلت من أنا قال الله من الله لله لله تلوبا ولكتابه بسعره ولرسوله أتجشره ولأئمة المسلمين تتوجه المسلمين وعما تتعى المسلمين يعني أخرجه مسلم في صحيحه مسلم قد عن صحيحه خذوا وهكذا يقول رب عز وجل بأن ادعوا إلى سبيل ربك بالحكمة قسمة الله بعينك له أبناد له بالحكمة للسنة والموئبة فناء أفوان طيئة حوى جادلهم بالتي هي أحسن وبدعا في الحنفة كما بدعا أريد الدعا ثم يلا يلا أراه بالتي هي أنه أريد يسر بالي يسر بالي كل يقول إنا لا فاوى إنا لا فاوى أنا أرتفي وأريد أن ورني بعرايه لي هو الاسلام والله تعالى عالم نعم جادلهم بالذي هي احسن ويقول صلى الله عليه وسلم من دل على خير انتقدوا لفنيا فلو مثل عدل من فاعل فاعله لو قال هذا أورين لما بعث الرسول صلى الله عليه وسلم علي بن عبد الطالب الى خيبر ليدعو اليهود الى القول في الاسلام قاله صلاة الله عليه الصلاة والسلام ما نسلع مناطق ان علي بسيط ايضا غد هو يهودي بسيط اسلام قومي اسلام اذفوا مايك والله فوالله المفشل ضبورا علي لو يهدي الله بك رجلا واحدا قال اتواز ني قلهم بني كان كثيري كثيري قمنا لنا عليه خير لك من عمر النائم ادعجو اكونكم قالوا بني معي ادعجو له وديوا الله اكبر متفق على صحته اما خاف ان تكتب لك مطلقه يقسم الرسول صلى الله عليه وسلم ويحلف حديث برع من يطلب برع وهو الصادق ان لم يحلف فلم يبقى برع عرار ودودوني نيو برع قريبا نيجي عبدنا على روان أن الحداية واحد على يد الداعية إلى الله خير له من أمر النعم كثير منه لو داعية على السواز لا لو لو كان كثير منه أبدا كل داعي له هي خير من جميع نوك الأمر ببعا وعطمي أبي ولا رؤد رجله وما أنا خير من الدنيا وما عليها يعني تقول له جملة آيات وعلى عليه tó gbóló ayé ti tó àlàyé kọ̀dà bọ́lọ̀ rẹ̀ amẹ́nì kan tó fi mẹ́rin ẹ̀yọ́ lọ́wọ́ fúra bíi wàjú náà rẹ̀ gbẹ́yẹ̀ ń rírọ́ ni gbẹ́yẹ̀ ń rírọ́ ni ó di yé alọ́mùsá fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ọ̀dọ́ àgbáyé kala wo tóbi ní tàbí ní ọ̀nà yẹn ní kábíyà ti nà síyà ọ̀nà yẹn ní ti nà síyà nítorí bá fi nà síyà lẹ̀ kí wọ́n yóò gbé wọ́n sí ẹ̀dínbí kan bẹ́yìn náà lẹ́sọ fún wa bẹ́yìn náà lẹ́sọ fún wa pé àwọn sọ́kọ́bà tó bá pàdé ara wọn fún àwọn méjì náà ní tó kàgbé gíní wọ́n kí wọ́n láàásì fúnra wọn abẹ́ẹ̀kọ́ ni wọ́n láàásì fúnra sí yẹn ó sì wáásì fúnra wọn ẹni àà jẹun ni o àti wà jẹun bẹ́ẹ̀ ní kọ́ oúnjẹ ni ìjìnlẹ̀ wa jẹ láyé ni à ń jẹun kó ìgbà wa láyé ni àìmọ́ àwa láyé kó ìgbà jẹun ó ti yẹ lórí à ń jẹun kó ìgbà sẹ̀mí ni àmọ́ sẹ̀mí nítorí kó ìgbà jẹun ó bá yàtọ̀ rẹ̀ ọ̀ مسافر أيوة فدل ذلك على وجوب التناسل والدعوة إلى الله كلمة لا لوما والبيان حق لله على العباد بين فيها في عقل لا قيمة سلعيه التولون وبا دول يا ويروي ها ويروي قل هو تعبير من الشرك أتما كلفوا كداكم بيبو حتى يكون الناس على بينا وعلى بصيره àwọn yóò fi wà ní gbàlá àyíkí yanjú ìtìlọ́dún ìmọ̀ tó kí ní màlẹ́ nu nẹ́sàlúlá lè jẹ́mí tọ̀fíìkì wọlé hìdáyà àmọ́sọ gbogbo apáta àṣeyọrí tọ̀fíìkì àti kí ni alìhìdáyà ti mọ̀nà wọ́n yọ pé wọ́n bí láàyè tọ̀fíìkì ọlọ́njẹ́ àti kòǹgẹ́rẹ́ ọlọ́njẹ́ àti kòǹgẹ́rẹ́ láyé tàbí sàmà wasalaamu alaykum wa rahmatulahi wa barakaato wa alaykum salaam billah orí ọ̀dọ̀ tó lè fún àti wọlé ó lóun sígbà tó ní ọlọ́ àti gbogbo ilé bí gbọ́dọ̀ rẹ̀ ti wá àbùnú nígbà tí ẹ̀kan tí mo rìkọ́tẹ̀ ìyá ní yorùbá ni nǹkan tó ń sọ yìí wọ́n da yorùbá kọ̀ọ̀kan mọ́ lọ́dọ̀ àbọ̀kẹ́mọ̀ bí jùlọ ìdíwá àti kó mọ̀ wọlé fún ọlọ́run àti dábọ́já Ko kane da ibi kane da ba na wani kaji bin ne wawo yanku da wawo al'af ne fi kafi ka ni laula Allah wa fulan ke ba su kuma fi Allah ati ati wawo wa fulan laula Allah thumma fulan ke ba su lawa Allah ba laina labaja su filawa kani ana Abdurrafi a fi Abu Tahir wajen wale ọjọ́ wọn máa fi ní ìpínlẹ̀ àwọn olùsìn nìkan lọ wọ́n ní malam abdulwafẹ́ wọlé lẹ́yìn náà àbútọ́ ẹ̀wọ̀n pé ah, à máa ráfi lọ́kọ́ wọlé kí àbútọ́ ètò wọlé ó di wà ní àbútí lọ nìyí ó di ẹ̀ tọ̀ wọ́n á àwọn tí ó wà ní ẹ̀nà lọ ní ọmọ tẹ́ pé ti ẹgbẹ́ láyé tí wọ́n máa ń ká àlàyé lọ ìgbọ́ hmm. bí àwọn òbí ti àtàláyé ìgbàtọ́ àyàláyé pé tó ti àwọn òbí òun kò bá wọn. láàrín hmm. kó lọ tọrọ àforíjì lọ sí orí àwọn òbí rẹ̀ ìdí ọba mu ọba mu obìnrin kọ́ ibi tó fi lè tó wà kọ́mọ lọ́wọ́ ọlọ́ọ̀bà kọ́ fún mi gbọ́dọ̀ sáwọn òbí mi lọ́nà ó di bá mi sínú àwọn òbí mi bá mi fún ọmọ ìrìn àjò àlè ó di nígbà mi ojú rẹ̀ ó lọ fún ìgbìmọ̀ bá rẹ̀ mọ́ pé lọ sí orí mẹ́ta mẹ́rin ọ̀pọ̀ sí ibi súnà kọ́ lọ síbẹ̀ ẹ̀rọ mi ojú ojú orí bàbá rẹ̀ àbí sáré playground ọ̀lùsà àdúrà fún wọn ìdúrà fún àwọn òkú olùsíwà àti fúnra rẹ̀ pé ẹ̀ ìjọba ìwọ̀n abúlé náà mọ́lẹ̀ báyìí o ìsíwà àti ó di إليهم الأسواق الخلاف وفان السلام عليكم أهل الديار من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أنتم السابقون ونرق إن شاء الله يكون نسأل لنا ورقوا العافية رأسنا ينوى المتقدمين من المتاخرين ودي واحد ليس سيد السنة قول الله به قول الله سبحان الله وترى علم الله ولا سوي ولا وضع ولا أدامي وواصل أنصر إليه الدعاني قول الله به قول الله فيه ní bàbá mi ẹ̀fọ́rí mi o ìyá mi ẹ̀fọ́rí mi o eléyìí ẹ̀bọ̀ ní sí ẹ̀ bàbá mi ràn mí lọ́wọ́ iṣẹ́ ẹ̀mí ọ̀lọ́ déédé ìrújú ara mi <laughs> ó ní eré ìpín ìgbà mu ọlọ́run náà fọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ọ̀bà náà bàbá yẹn ló ní ìdádúrà rẹ̀ ó ní eyín lọ́ba mi fọ́rí bàbá mi lọ́ba mi fọ́rí ìyá mi ó ní eyín náà wà á lékún sálàm bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà náà tí Ọbámu ọbámu ọbámu àwọn tó máa kẹ́kẹ́ pé ẹ̀rẹ̀ wọ́n gọ̀ sí iṣẹ́ rí ìkàkọ́ abẹ́bẹ̀ níjò ní kàbọ̀ tíráwò ẹ̀ ni lára ní ọmọ ìkẹwàá sí ìlú lọ́dún olóòrùn kọ́ wọn kọ́ òun náà lójú bẹ́tí sí ọ́ fún abọ́ nǹkan àti gbogbo ìtẹ́ náà ló ń kọ́ ẹ̀mọ́ ń bọ̀ àgbà yìí ó ní ọwọ́ sọ funfun funfun funfun ibi funfun bàbá ẹ̀ funfun níbi dẹ́rù bá nù ó ní ìṣẹ́ kú oríire láì kí ẹgbẹ́ ṣe gbọ̀n tó ń bọ́ bíà àmọ́ ó ní ìdíkọ̀ òkè àdókò ìtú fákíà àti ayat kò sí ìlú àti kúrò aláwọ̀ fọlákàtì náà ìṣẹ́lá aláàlú bá bẹ́ sùn. ìdílé lọ ọ̀rọ̀ mo ní ọwọ́ àjù lẹ́lẹ̀ ìtúsọ yẹn dá kò sì kàrà kan ọ̀nà bí mo mú lọ́nà kò sì kàrà kan wọ́n wá fún bí náà ní ti ẹ̀yí wọ́n wà ní kó ti kàrà pẹ̀lú àkàrà ó di mo ní dáàmà mùsùlùmí dáadáa wọ́n yẹ kó máa tí a ti kùrù sí yòó wọ́n ni wọ̀lẹ́ àmì ìròyìn máa ti kùrù sí yòó wọ́n sì ti lọ lé kéwàá tó mọ̀ fáwọn òbí rẹ̀ lọ lé kí ni máa ṣe yín náà ba kuma an su jirafin waka ga awar kuka yi olewu ne olewu ne wani awon mara ya yi kuma ma ɗin da awon mara su awon mara kuma kafin ɗaure kuma ga abiru ne ka aiki fún yawon yawoyi ní ara su awon mara kuma kafin kuma mu ne ku si da ɗin da zai kuma ne kawai bai kuma ya su kusi kusi kòkè kúrò aláwọ̀ tọ́lọ́kàtì náà gbogbo ẹkùn ìyá ikọ̀ ìyàpọ̀ lọ́wọ́lọ́ọ̀bà orí corona náà lọ fẹ́ dáwà alẹ́ fún yín báyìí ọlọ́mọdé kí corona dáwà alẹ́ fún wa ó di ẹ̀ fún sílọ́mù ọlọ́run fún sáàmà so owó sílọ́mù ọlọ́run fún sáàmà irú ẹ̀ lọ́wọ́ àkàrà àti àìsí oúnjẹ ẹ̀ǹkì oúnjẹ sàárà ó máa bẹ̀rẹ̀ sí àfáwọn òbí rẹ̀ ní àdìkẹ́ lórí bàkà rà bìsìmíà lọ́kọ̀ọ́kọ́ àyè tí a tẹ̀lé mọ́gà ti kọ̀ ní ìsìn máa ti ní ìkùgbé síbẹ̀ ra Qur'an ló fi máa ti ẹ́ ó di àwọn nǹkan báyìí lórí ọdún ìjà máa ní fi ẹni fi ẹbí nù rárá máa fi ó di ẹ́ ọmọ ìgbàkọ́rọ̀ mọ́tò ọ̀rọ̀ yọ̀yọ̀ náà ṣe ó wọ̀n láàrín ọjọ́ ìgbẹ́ ọjọ́ ìlú wa àtàlùmọ̀ àwọn ọmọ ẹ̀yọ́ wa àwọn wàhálà tó wá dáàbò fún mi pé owó ní owó òṣèlú mẹ́ta mi. ẹ́ owó obìnrin lọ́gbọ̀dọ̀ ọ̀gbọ́n lẹ̀ ìdìbò lójú àtọwọ́ àtẹ̀sẹ̀. àwọn ọmọ fún rẹ̀ pé ní ẹsẹ̀ pé kí obìnrin bá tó ìtọ̀ wọn lọ títí kò lérò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní àwọn ìṣàkóso. wọ́n ní ọ̀sọ̀ tó àwọn ìyàwó àti ọ̀sẹ̀ náà bá fẹ́ ọlọ́run ti ọmọ ẹlẹ́sàn rẹ̀ náà ó tọ́ ní bọ̀tà district mo ní ibi tó dáàdì hàn lára obìnrin méjì náà mo pèsè wọn ìfún mẹ́ta ojú àtọwọ́ ẹ̀ka tó fi sọ fún mi sọ mo ní sọ́ọ̀tì mi ojú àtọwọ́ ọ̀kẹ́ mo ní ah, mo sì ti báyìí mo ní ẹ̀sìn ti fi ṣe àwòrán

ẹ̀rẹ́n tí wọ́n ti gbogbo àdáyàndìlẹ̀ rẹ̀ ní tọ́lọ̀ tó kọba àtàwọn pọ̀pọ̀sọ̀ abdulrazak aláró kọba àtàwọn ẹ̀sàrí wọ́n ṣe tú gbẹ̀lbẹ̀dà nù ní ẹni koran yóò fẹ́ ó ti gbájú àwọn tí wọ́n tún náà wọ́n ni wọ́n máa lò borí wọn wọ́n ti àwọn aláró ẹgbọ́n ní kó máa lo aṣọ borí gbẹ̀lbẹ̀dà àwọn kó sì máa balẹ̀ mun sai amiru ne gama da jalda ba ne ya ga ne abubuwan kai wani wani amiru ne ba da wani wani shi kai amiru ne Allah da bai ne Allah Allah da ba shi Qur'an ti alaji ti da kuwa ya tu tu Muhammad àwọn obìnrin la fi fojú wa fún àwọn ọkùnrin náà la fi gbọ́ ọmọ gbogbo wọn fẹ́ bí Qur'an Yorùbá ní lọ́wọ́ ó di wà tó gbogbo wọn wọ́n dúpẹ́ gbogbo wọn síbẹ̀ tí wọ́n ti kàlẹ́ lè máa kà lè máa ti kàlẹ́ lè máa kà irú àdáńgbàdá ń sọ̀rọ̀ nípa ìjọba kàdúnà náà fẹ́ ṣe nípa pé ẹni tí bá mú pẹ̀lú ìwà àtẹ́fẹ́ tó bá mú pẹ̀lú rẹ́pìn wọ́n dá lọ́dà lọ́dà mẹ́bìn ìjọba wọ́n tẹ́ ní kí àwọn ìlọ́jà rẹ̀ ó di ọ̀rọ̀ àkóso àná wa kí àwọn ìlọ́jà rẹ̀ ó di kí wọ́n wá sọ̀rọ̀ pé ìbámu òfin ọ̀bámu wọ́n ní Quran 5 verse thirty three fún àwọn aráàfin gbogbo yóò kọ́ ọ́n bẹ̀sìn gbọ́rí nípa àti kókò ìgbàgbọ́ lẹ́bi ó tún gbogbo máa ti ìrìnkọ́ ìyàkan máa yorùbá yẹn. Ní wàá kẹ́yà, wọ́n ti tọ́jú ní Quran yorùbá gbèsè, wọ́n gbà tí wàá ti gbé ìbàdí pàlọ́ ọ́fíìsì mi lọ́dún wa, Quran chapter three, chapter five verse twenty three ọkọ̀ rẹ̀ mẹ́ ìgbọ́rí orí báyìí báyìí tí yóò bá ní àgbà àpọ̀ ẹ̀sùn pápá ìṣẹ́kọ̀ọ́ àtúntò náírà ayà tó ń fẹ́ lẹ́jọ́jọ́ ẹ̀sán àwọn ẹni tí ń jẹun náà lógun àti iṣẹ́ rẹ̀ tí wọ́n ń sì ń ti ìbàjẹ́ ní orílẹ̀ náà gbẹ́gbẹ́ àmàmù lọ́kọ̀ọ̀kan ní ní ti bàjẹ́ lórí ẹ̀hẹ́ ẹ̀sìn ọlọ́run tó fún wọn ní káàkiri fún wọn náà nìyí. ní hmm? pé kí a pa wọn. ọkọ wọn. àbí kí a fi wọn sẹ lórí. lórí. alóòrò kùn. nti yìí àwọn ṣé wò kùn. alóòrè. wọ́n ti pè gẹ́lẹ́ nù. so ọ̀làwọ̀n ti sẹ̀dá sọ̀rọ̀ wọ́n á ní kí wọ́n kà é pé kò yẹ èyí kó fi dé àgbà ṣílẹ̀ haúsá ti gbé ẹ̀dáyàn ọ̀dà dantaka oní ẹgbẹ̀rẹ̀ káṣí tí wọ́n fi tí l5m kúbọ̀ wọn kàbìmẹ̀n wọ́n sọ wọ́n pé wọ́n àfíà ní kún bá sọ ọkọ̀ bá ogun mọ́ kódà kún pa wọn òkú ju mo sì jù kí ọba tọ́lọ́wọ́ bá mọ́ bí àwọn ni wọ́n wà bàjẹ́ ní orí ilẹ̀ òdìlẹ́sẹ̀ kọ́rán lórí mu wa ìyà tí ó bí o kọ́ pa wọn àbí kó gbé ọmọ ẹ̀hẹ́ ká. àbí kí wọ́n gbé wọn ní ọwọ́ àtẹ̀fẹ̀ ní ìpàdé àbí kí wọ́n wọn lọ́wọ́ àtẹ̀fẹ̀ bá gbé ọwọ́ ọ̀tún ó jẹ́ ẹ̀fẹ̀ òsì. báwọn ẹ̀fẹ̀ ìbí bí kí wọ́n tó wà ní kíni. àbí kí wọ́n lé wọn kúrò ní ìlú. àbí kó mú lé wọn kúrò ní. bẹ́ẹ̀ni ìtìjú fún wọn ní ayé ní. bẹ́ẹ̀ni ìtìjú fún wọn láyé ní ọ̀. ó ìkọ̀ ààrẹ ò ìkọ̀ ni wọ́n wò ó wà wọ́n ní rántọ̀ ẹ̀ máa kọlù àwọn kan tí jẹta lẹ́lẹ̀ jẹta mọ́júmọ́ àná máa ní àfi sí ìwé pé báyìí báyìí báyìí ni ẹ̀ ń bọ̀ ọjọ́ mọ́ndé òní ni àbí ni wọ́n ti fi sáàsì kí ẹ̀ ti bọ̀ ní síkà assembly láti bí kìlórí sọ̀rọ̀ àníbi ti pẹ̀lú ọ̀làgbọ̀ mẹ́wàá láàárọ̀ yìí ṣe ṣe Allah subhanahu wa ta'ala ní almanara mox ó di wa nígbà wọn lọ ní ìrìnsá àmì rẹ̀ mẹ́gbà gbèrè nítorí ha sí ìmọ̀ sọ yọ ní mo sọ pé nígbà rẹ̀ kà ẹ̀kú ní ìṣẹ̀lú jẹ́ ọkọ̀ wa ni àná ti ká ní àbúrò ti tẹ́sí àyà yìí ní kí fún wa o wọn ti fi five bẹ́tà oh very very good oh very very good lẹ́yìn náà nẹ́kì kọ̀ọ̀kan ni. bíta lọ ilé english koran ni àgbọn náà rà lọ english koran àwọn ọ̀sán koran àti fúlàní koran náà mẹ́. kọ́bá mu kọ́bá mu kọ́ntì kan náà ilẹ̀ lápá àti ìṣẹ́jú kọ̀ọ̀kan náà ìṣẹ́ báwọn àwọn tó wà ní ìjìká ń gbàlára wá sí ẹ̀rù pé ẹ̀rù wọ́n ti sílẹ̀ kí wọ́n máa rọ̀kú báyá Islam nù náà wọ́kọ́ sànù wa gbogbo ọgbà yẹn always láti tẹ̀lá ìfìtọ́lọ̀ bíbálẹ̀ tí wọ́n ti tẹ́yìn bẹ́ẹ̀ tẹ̀lé abúlé màfà lórí ilẹ̀ ó díye wa Allahu ta'ala bí a sà ọ̀kan náà wà fáà kọ́mpútà ẹni ẹ̀yìn àfẹ́ ẹ̀sọ́ra yìí nìsí o gbogbo jẹ́ǹsì àwọn èèyàn gbáàlì ti wà nínú àti ti wọn wọ́n kàn máa tàkò yìí ní ẹ̀sọ́ra yìí nìsí o ẹ̀lọ́rọ̀ ti tọ́wọ́ bá ní kàkì kéèkì alákèjì ní máa fa ọkùnmọ̀ ọ̀rún ní kọ̀rọ̀ ariwo lè rántí mú ní ìgbàlẹ́bẹ̀ ni pé bí táǹkà lọ lọ́nà ó ní ó ní wà á mú sọ́lá àbúrúdúró wọ́n á ní ìrún gbígbé dúró ọlọ́run ti pé òwò ìsọ́lá abin kí ló ní wọn fún ọdún dúró ní àkọ nǹkan mẹ́sàn wà ẹgbẹ́ nù nǹkan mẹ́sàn wà ẹ kí ẹ̀kọ́ kọ́ sí fẹ́ẹ̀ náà kí tó máa ń kírun nǹkan mẹ́sàn wà mo á ní kí wọ́n kà ní ìgbà sí àdúgbò kà ọwọ́ ọ̀kà tó fẹ́ yíwọ́ náà ni mo sọ pé ìtúfẹ́ yíwọ́ iná lọ alágbára jù olómi o ló ní abc láti nàìjíríà ànil bàjẹ́ ní wọ́n káwọ́ bí wọ́n mọ̀kàn kí ẹ bẹ́ẹ̀ dínkù ní ara kí ẹ bẹ́ẹ̀ dínkù ní ààyè kí ẹ bẹ́ẹ̀ dínkù kọlọ àkókò lásán kó dínkù wọn bú bẹ́ẹ̀ sẹ́yìn lọ́kùnrin kàmì rọrùn ó di àwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ à ń fọwọ́ dẹ́ẹ̀sì wà ní kọ́lọ́mítà sí ọ̀gbẹ́ fọlá àjọ kìára kí wọn kò fi yé wa. Alaikum salaam billah. Oníbèrè wọ́n dé orúkọ àwọn Ibn Shuaib, láti Ghana wọ́n ní kí ọlọ́run mọ́ṣá ṣe àlékún ìmọ̀ yín. àmì àti gbogbo wa náà. pẹ̀lú àjánà tó fẹ́ gáwó. àmì àti gbogbo wa náà. ìbéèrè wọn ni wípé ṣé èèyàn lè kírun lẹ́yìn ìmáàmù tí àwọn aráàfi kùránì tí bá ń ké kùránì ní ààyè ṣé èèyàn lè kírun lẹ́yìn ìmáàmù mọ́sálásí bẹ́ẹ̀. kí wọ́n kọ̀rọ̀ ẹ̀tẹ̀ kí wọ́n kọ̀rọ̀ ẹ̀tẹ̀ kí wọ́n kọ̀rọ̀ ẹ̀tẹ̀ ẹgbẹ́ àgbàlagbà ló dé wàlà láàrin náà eléyìí ti burú mẹ́ ó di wà pé àgbàlagbà ló dé kò lè yí àwọn ìpadà mọ́ di wàlà láàrin náà eléyìí kò ti burú mẹ́ ọmọr ó bá mi jù sábẹ̀ wọn wàlà mi wọ́n á bí àwọn àbí ìlọrin ni bísílà ní ẹ̀sìn wà ní kàtìkàtìkà oníkìlì tó máa ilhad lóṣèlú oníkìlì tó máa mọ́ṣẹ́d ní bí kẹ́ sẹ́kọ́nà ní wọ́n kù sàárè bí mo ti sọ mo fẹ́ yẹn o mo ní sàárè wọ́n ní ká máa bẹ láàdì gbàjù ẹkú sàárè báyìí káwà bí báyìí lbl mo ní èsì gbàjù sàárè èyí ti ká lọ ẹ̀wọ̀n pè ṣe mo ní láàdì ọlọ sí ètò ọwa sọlọ ní ọwa ní àyà kan mo ti bẹ̀rẹ̀ ni pé bilal asma wal وكل الذين يلحدون في أسمائه هم تقام ثم تقوي غير المغلوب عليهم ولا الضالين ولا بباكم كيبان لكن هم في تعرفون أما هو قوم غير المغضوب عليهم ولا الضالين سواء سيئة كالوكوين هو نور الحالي ثم يصدقني أنه تعبير في أنا مغضوب هو عقبك سواء بباكم كيبان fún mi mọ̀tò ní àwọn pẹ́tọ́ máa ń ti dáhùn jọ̀hún mọ̀tò máa kí nù kí ni kàtà burú mbẹ̀ àmọ́ ìwọ́tọ̀ máa kí tí wọ́n fi ń sílẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n rẹ̀ lè lọ́ọ̀ mi sẹ́yìn mo wá wọlé mọ́ arú dúpọ̀ àwọn ẹ̀kọ́ jù ẹ̀rọ àwọn onímọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́kọ̀ tí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n kí bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn fẹ́ lórí ìrùn ni ilé ìlú alábàárkà ìlú alábàárkà ẹ̀rọ ẹ̀kọ́ máa lò lórí ìrùn náà ọmọ ìta kọ́ra mi pé à ah, àwọn bíbù ìgbà wọn kọ̀ọ̀fẹ́ máa tó wa jẹ ni ṣáàjẹ́ ìjọba àbáríkà ni nígbà ìta máa lò lórí ìrún ẹ̀rọ àlò ìdálá lórí ìrún ẹwà tó jẹ́ níbi ẹjọ́ ká àbáríkà bàbá wa àbáríkà fàtíà kọ́rọ̀ àdíkọ̀wà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ mùsùlùmí yóò yàdúrà yẹn bẹ̀ òdì èyàn yàrá súra kára méjì aláàpọ̀ ikú fàájì sí súra tó bá rọ̀ lọ́rùn ó kẹ́lẹ́ kí sẹ́yìn kí fàájì súra tó bá rọrùn tó bá fi àtàíyà yóò parí kàlátìlì ibrahimiya yóò á sàdúrà yìí yóò á dá kọ̀ọ̀kan tí fẹ́ sí ní ààyè tí wọ́n ní kéèyàn bọ̀kọ̀ yẹn yóò á sálámà òdì yóò máa bá nǹkan yẹn lọ kí tí ìjọba bọ́ sí ọjà nù tí ìjọba bọ́ sí ọjà nù àbí yóò rí iná àbí yóò rí odò lẹ́yìn kọ̀ọ̀bá pẹ̀lú ìjọba yẹn ó di wa wallahu ta'ala alam náà. oníbẹ̀rẹ̀ ilé wọn ní asalaamu alaykum wọn ní orúkọ àwọn umu ahmad láti ìbàdìkún kaduna bíwá hmm. wọn ní kí ọlọ́run mọ́ṣá àti àlékún ìmọ̀yìn. àmì àti gbogbo wa náà. ìbéèrè wọn ni wípé lé wọn ní káwọn ká ìbímọ káwọn bá tẹ ìbímọ àwọn máa rí ẹ̀jẹ̀ ní fún ọjọ́ mẹ́ta yóò dà tó wá ṣàlàyé pé bó ṣe kọ́ sípa pé bí àwọn tó máa ń rí nǹkan mi tuntun máa ń jáde lójú ara wọn pé ìbéèrè wọn wá ni pé ṣé lẹ́yìn ọjọ́ kẹta yìí táwọn ó wẹ̀ àwọn ọmọ kírun àwọn lọ ni àbí àwọn ó dúró di ẹ̀yìn ogójì ọjọ́ àwọn tó tó ṣe ìmọ̀ra tó mọ̀ kírun lọ. ìkẹ́ ni france bẹ̀rẹ̀ sí ìlógójì ọjọ́ ìlógójì ọjọ́ tí wọ́n rí pé wọ́n ló bímọ lẹ́yìn oṣù kẹta mẹ́rin ìbàjẹ́ ó wẹ̀ akẹ́rọ láàrin nǹkan míì tí è sí ẹ̀jẹ̀ ìdí tí ó lè yíkọ́ máa kọ́ nù tí máa fi rẹ̀ lọ obìnrin wallahu ta'ala alam àmì wọ́n alikun sálà bẹ̀rẹ̀ ìrẹ́lì mẹ́ta wọn sáàbù náà bá mi àánú ah, àwọn abẹ́rẹ́ sọ bẹ́ẹ̀ kọ́ wọ́n bẹ́ẹ̀ nípa ìhádìí pé mọ́mọ́ sàlàyé ẹ̀ fún ṣe ó ní tó mo ti wá àgbẹ̀ ti pẹ́ ló ń gbọ́nu tíkẹ́ẹ̀tì mi mo wá ń sọ fún pé ó ti dá nìyẹn nínú mi dùn mo ní kó feel free yóò ti sọ̀rọ̀ yóò di fífi ah, fífi ó bẹ́ẹ̀ bíi náà bèrè bí o ní ìkàkọ́ ẹni tí o ti bá ìdílé àbúrò mọ́ wọn lé mi ní ilé ó bèrè ìrántí àwọn arábìnrin ẹ̀rántí àwọn kéèrè ìdílé bèrè ó bèrè

دين نصارى ذاك دين محمدي مو ارى ترى يقول لي مو ارى ترى مو ارى تكري رجوري يرتبي نعم اهو ده ده kọ́lọ̀ wọ́lọ́n pàtí ní máa sọ̀rọ̀ kan tí ní kí lẹ́rì fún ẹgbẹ̀rẹ̀ ọmọ ìgbà tí bá lẹ́rì fún ẹ̀fẹ́ yìí tí ma nígbà tí mo sọ̀rọ̀ kan ní àlẹ́ tí wà fara mú sí adam fotokọ́pì ẹ̀ wọ́n mú kí ẹ̀rọ balẹ̀ bá gbọ́dọ̀ alájà tí wọ́n náà balẹ̀ bá ìṣẹ́ tó máa fi hàn mú ní ìwọ́n kíra ẹ̀ ní ìṣẹ́ tó ti wá fún yín ní ìgbèrè fún yín ní kíra ẹ̀ náà ní ọkọ̀ láì ojú òun sí mẹ́ òun kà òun kí ẹ̀ òun kà mú tó kí ìyẹ̀ lẹ́tẹ̀rẹ̀ òun ó jọ à kò ní bá ti mẹ́ tó wá ó wà ń bẹ̀ ó wà ń 1997 báyìí lóòsù tí ọkọ̀ sọ́nkù 1997 tí zára mi ti wà ní ẹ̀ ọmọ yẹn mọ́ tọ́jú àwọn nǹkan ó bí wà bójú ní ọmọ máa kìlá ìfún gbogbo àwọn gbogbo àwọn tó wí ọ̀lá alẹ́rì fún alẹ́rì fún ní ẹni tẹ̀sí máa ní ìdìbìrì ní àwọn náà rà àwọn ìwà ní onímọ̀ wà níbẹ̀ lálálẹ́ ní iwájú ẹnìkan kí wọ́n wọ́n ti gbogbo gbọdọ̀ súnà mo tó kí kí lọ bí kí súnà ni ní àbí lọ́jọ́ ni àbáyé kẹ́ fún súnà bójú ni kí má lọ sọ orí ọ̀bà àrùn báyìí fún wọ́n ti dé báyìí ọ̀fà àrùn báyìí kọ́lá ń sọ kílẹ̀ gbé bẹ̀rù dáàrò kíkàbọ̀ súnà wọn pèlè ikọ̀ súnì kọ́lá ń kílẹ̀ mọ̀ nígbà tí mo sọ wà lọ́rin láti ibi àfẹ́ǹdà ìgbà náà ń lọ ó kọ́ mo ti pé dáàrò kíkàbọ̀ sunna àti wọ́n ní ìgbẹ̀mí ni Allahu ta'ala alam ọ̀nà kò sàmà mí rèé mẹ́ta wọn bí rèé kù ọ̀dẹ́ rèé bẹ́tà nínú ìlú bìrì ó di é káàkiri àbí àwọn fẹ́ wọlé lọ báwọn sí tẹ́sì wọ́n àwọn òun yọ̀rá kí máa lọ ni. wọ́n á lókun sàrà àbẹ̀là. ìbéèrè kan wà sí wọn fẹ́ kí Facebook obìnrin tí ó ń bẹ̀rù wípé òun ó wọ tó ti rọ́kọ fẹ́ wà lọ ṣe ìgbàpè ní artificial insemination wọ́n gba akọ ọkùnrin wọ́n fi sí wọ́n ti wá doyún wọ́n ti wá bímọ ìbéèrè táwọn èèyàn wá ń béèrè nítorí pé kí n tó ṣe yẹn ṣé ìsìlámù gbà láàyè then ṣé tìǹà bàbá fún tìǹà ni àbí. ìsìlámù gbà láàyè lẹ́nà ìdìnnà ni ìsìlámù gbà láàyè lẹ́nà ìdìnnà ni ọlọ́wọ́ bá kó sànù wa kó sànù wa àbí problems? tábàtí àwọn obìnrin ooo àwọn obìnrin ní problems kò rọ́kọ̀fẹ́ kò rọ́kọ̀fẹ́ wọn títí àti mọ́sán wá pé ń sọ mi pé ìjọ àbùkù fún fún ọgbẹ̀rẹ̀ ó sọ pé kò sí wọ 50 years and títí ẹ̀ títí jùlọ kò lọ́kọ̀dẹ̀ lọ́kọ̀dẹ̀ kò lọ́kọ̀dẹ̀ wọ́n ń tọ́jú mọ̀mọ́ wọn gan-an àǹtí wa àwọn alábẹ́ nígbà bá fún ọmọ alábẹ́ka afọlọ nígbà fún ọmọ alábẹ́ka àǹtí wa ń tọ́jú ọmọ wọn gan wọ́n máa tọ́jú fún àǹtí wọn wọ́n àwọn jọ fún àwọn fi túká wọ́n tó ń tẹ̀ sí sọ́kà wọn òsì dá tó ní àwọn òsì ẹ̀ lọ́kọ̀ àǹtí wọn lọ́kọ̀ láti àárọ̀ bẹ̀rẹ̀ rí wọ́n àwọn tẹ̀kọ̀ sí kánì wọ́n mú wọn sọ̀rọ̀ kan pé ọlọ́run kọ́ wa lábẹ́ fún tọ́jú yìí kọ́ ló ń fún àwọn ọlọ́kọ̀ lágbàkà ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ máa lọ́kàn rìn fún wọ́n á dé ọlọ́ọ̀bà sọ̀rọ̀ dàlọ́dà fún ọlọ́bìnkà yìí ní káyọ̀ ẹ̀wà rò dìde zero ẹ̀rẹ́ ìmọ̀ ìgbàlẹ́ máa ti máa tẹ̀lé síbi kí ló máa bára mi dànù ọ̀pọ̀ mẹ́rin ó ní ìkàwé zero pé èyí jẹ́ kò ní wọ́n mú kùsù bí náà ti kò wọ́ gan tó gan tí ó lè bí mama bẹ́ẹ̀ mo kúkú bẹ̀rẹ̀ sí bára mi jà lórí ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọmọ wọn wọlá pé sẹ́kítà ti bẹ̀rẹ̀ sí ọmọ rẹ̀ ní ó ní yá ìdọ̀wà ní pé lọ́ọ̀bù kó fanu alẹ́ ayédáwá yóò lé rọ́ní o ó ní yá ìdọ̀wà pé yá ìyọ̀dọ̀ mọ̀ mọ́ òun ọmọ rẹ̀ mo ní yá ọtí ọlọ́bẹ̀ tí lọ́dọ̀ wọn níbi sísá àgbo olólọ́bẹ̀ káàkiri wọ́n ní wọ́n rìn wọ́n lọ wọ́n ti pèsè wọ́n sọ̀rọ̀ dáadáa àmọ́ wọn mọ̀ pé ọmọ àwọn lòun wọ́n ti wọ́n tọ́jú wọn gan kí n tọ́jú wọn gan wọ́n bá wà sọ́dún ọ̀fọ́kà náà wà náà wọ́n bá fọlọ́kọlọ́ bàtà wọ́n lọ́ fàtìhà bismillah

wọ́n zìnà náà ni ọ̀tá alátọ̀ ni wọ́n lò kò síìrì láàrin wọn pẹ̀lú àtùfọ́ lò yẹ ó di eyín wọ́n ti kí ní àfá ìjìnìà zìnà ni àtàlátọ̀ wọ́n bẹ̀rẹ̀ sínú rẹ̀ ó di ní ìdí obìnrin yẹn ó di ẹgbẹ́bìnú àfa ẹnjìníà ọlọ́wọ́ sàánù ní ọkàn gbàm gbàm bẹ́ẹ̀ni àdìsọ́ ọgbẹ́ àdìsọ́ náà pé ẹ máa sa ẹ̀sà fún àtọ̀ yín láwọn obìnrin máa bí ẹ ti gbọ́ ọmọ ẹ̀yà wọn ẹ máa tilé ẹ máa bí ká máa dàtọ̀ yín sí àrùn tẹ́lẹ̀ dàtọ̀ yín sí ẹ máa sì sàfún obìnrin láwọn obìnrin máa jọ máa bí ẹ ti wọn ọdẹ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ níjọ́un níjọ́un ọlá ní wẹ́gà wẹ́gà ní ìdí ọfẹ́fẹ́ tó graduate ọmọ ìlọ̀gbẹ̀ kí ni wẹ́gà wà dọ̀dọ̀ mechanic fẹ́ ìdúgbọ́n mechanic oye ìkìlìgì mechanic ní ìbọn ní orí àpàdàn mechanic ni ní ẹ̀sẹ̀ ẹsẹ̀ lọ́dọ̀ àwọn wọ́n mú pé bí ẹ̀sẹ̀ ní ìṣòro àwọn àwọn òfẹ́fẹ́ àmọ́ ó lọ sọ fáwọn onílé báńkì tí wọ́n àwọn èèyàn máa ń dá sọ̀ jọ sí àwọn fún wọn lówó àwọn ti sọ fúra yẹn fún àwọn sáńgbóbító báńkì ìlú kan dá sọ̀ sí pé ìṣúra ọkùnrin náà lórí eyín eyín rẹ̀ kún fún dáadáa ní ohun ìjà ìlú ẹ̀rọ àkọ́ yẹn. àwọn fẹ́ ọlọ́dún àìsí jẹ́ ọlọ́dún àmì ọlọ́dún àwọn nínú ọgbàwà nígbàdé pé ọkọ̀ ìyàwó nìkan ọkọ̀ ìyàwó ló wá tó nínú ìdílé kan kí wà mẹ́ àwọn ìta ọmọ ìtìrì náà fún ìgbà akíwà mẹ́ káì ọ̀dá mi àwẹ̀ yóò tún yàwó òun yàwó sílẹ̀ ní lọ́gbọ́ ọgbọ́n àfihàn ọgbà ọ̀lù àní akínú lè wà inú àwọn ìyàwó àwọn lábáà tó dìde nù ìjọ ń kúrò lábáà ni ó di wà inú ti wọn ni wípé aláìsí ẹ̀lẹ́sọ̀ nínú ìdílé àwọn mùsùlùmí káwọn sọ̀rọ̀ kí wọ́n fi ń sùgbà fà àbúrò láti láàrin ìrọ̀jà rẹ̀ ó di àwọn lábá ọ̀pọ̀ àṣùgbà ah, wà ní ogun lọ́pàá yìí ṣùgbà ẹnìkan nílò ẹ̀kí ní yes àwọn àfẹ́lá kínú ra wa àwọn àfẹ́lá kínú ra wa tí wàá sọ fẹ́yàwó ẹ̀ ìyàwó sọ dáa tí wàá ní kọ́ ló ṣẹ́bí sí ọkùnrin ó wọ́n ní kí gbòòlò ó lè pé owó bílíà kan tó bí fún ó wà bí ọmọ yẹn ó dà bí akín ìdílé tiwọn náà ó di ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ fún jáì rí àti wọn sọ pé àwọn lárúbá ń kó bí mọ́kù à ń kó fún wọn sí kò sí ìgbà tí kò túnṣe tí àwọn náà burú jù ó kó fún ọmọ àwọn náà burú jù ó bá ti ẹ̀mù yíyó fún ìgbà apá mi ní ìgbé wọn níbi ọmọ ọlọ́nà ìrìn àti ìgbàrá ó ti ra ẹgbẹ́ àmà pé ìrìn àwọn dájú wọn lọ ó bí apá kárí ìrìn àti ìgbà ìrìn àti ìgbà lọ yóò sì ọmọ ajá àbọ̀ fún fíjì yẹn ìjọ tí wà lóde wọ́n ti fi ó tí wà ní ìran wa ló gí apá àwọn alábẹ́ta tó ti fẹ́ adájú wọn lọ ìdájú ìjẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ó yóò wọn kọ́ wọn lọ nígbà àwọn kan tó kọ́ wọn wulẹ̀ nígbà lè rédì àwọn amẹ́bí tó ti kọ́ kọ́ wọn a máa kú ó ti gbẹ̀sẹ̀ àdídà ó ti lọ sí ìdìbò kan ó ti kọ́ bọ́ ọkọ̀ rẹ̀ ó ti kọ́ àwọn obìnrin rẹ̀ ó kọ́ wa nígbà tó ní kí mo ti sàkẹ́ alábàá lọ sí rédì alábàá wọn lọ sí rédì àwọn mẹ́ta náà wọn lọ sí rédì wọn bá kọ́ obìnrin mẹ́ta lẹ́rú wọn bá dé wọn ní tó bó láyé sí ọ̀kan náà wọn ọ̀gá ní ọ̀gá ní ìwà àwọn aṣọ ọlọ́wọ́n bó láyé sí wọn ni a ọlọ́run sí àwọn obìnrin mẹ́ta àwọn mẹ́ta náà nìkan mú lọ́kọ̀ kan àbí sáàyè ọ fèsì fún un kí ló dé ní mọ̀ lẹ́nu kan bọ́ wa bó láyé sí wọn ti ayé ọmọbìnrin kékeré yìí lẹ́yìn ọmọlú lọ́sùn ilé ọmọ ó ń tọ́lọ́kọ́ ẹ̀nà títẹ fún ọwọ́ ẹ̀ lárúbá wọn lè bẹ́ẹ̀ pé ẹ máa ń ta ọ̀rọ̀ nípa lárúbá wa ẹ máa rẹ̀ nìkan wọ́n bẹ́ẹ̀ gẹ̀ làwọn eléyìí bẹ́ẹ̀ kò sí ìmọ̀ náà sí ìkùwà lọ́dún tó ó ní ó ní tọ́lọ́kọ́ ẹlẹ́kùn pé bóde kí lónù ilé títẹ fún ọmọ mi ọlọ́pàá